حيث ما كنت فأمر بالجميل ولا تخشى سوى الله من قاص ومن داني إن الجهاد لأقسام The أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah tó ṣe wá ní mùsùlùmí alhamdulillah صلى الله عليه وسلم النبي ṣe ọlọ́run sallallahu النبي wa sallam anabi nabiyul huda àfàwọn aláró. nabiyul huda lawla kalam limda walawla kalam na'rifu harama wala halla. walawla kalam wallahi ma kana kainu. wa sallallahu alayhi wa sallam tọ́lá ń ṣe ní olùkọ́ àgbà tó wá ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún wa èmi máa sọ lásọtúnsọ and i'm stand to be corrected tẹ́nìkan bá ní òun ní dáyálọ́ọ̀gì kan tó lè ṣe pẹ̀lú wa tí ò bá ti ní lead sí violence ká wá ṣàlàyé bóòlà níbi ṣe jẹ́ olùkọ́ àgbà sallallahu alayhi wa sallam díẹ̀ nú àyà kalagbámú yìí láti bí ìjẹta tá à ń ṣàlàyé rẹ̀ yìí pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ààwẹ̀ gbígbà yìí kèé ṣènira lọ́lọ́run fi mí nì pẹ̀lú yín bí ò ṣe ìdẹ́ra tá a bá wá ń wò ó tá a bá tọ́ ọ bọ̀ tá à ń yọ ọlọ́kọ̀ọ̀kan èjèèjì tá ń pa obì rẹ̀ tá ń dún tá ń yọ a mọ̀ pé lóòótọ́ ni anabi alayhi wa sallam olùkọ́ àgbà ni nínú àyà kan nira pàápàá torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ wípé táwẹ̀ bá ti dé lẹ́ẹ̀ máa pa ọkọ̀ ọ̀dà lẹ́ẹ̀mọ̀ mú oríṣiríṣi àwọn àṣà wá ọgbà ọ̀rẹ́ ní àníyà ìyàwó ọ̀rẹ́ òun ni òun ọgbọ́dọ̀ gbà ọkọ ọ̀rẹ́ òun ni òun ọgbọ́dọ̀ gbà ẹ bá mọ ń tẹ̀ fi ń ṣera yín ni ó burú ju kéèyàn ó fojú egbò sọ̀gànnà lọ torí wípé ọba tó ní wá ó lóun fẹ́ rọrùn fún wa a dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ka àwọn ọ̀rọ̀rùn náà ní kọ̀ọ̀kan èjèèjì láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn àwọn ìnira tí ó jẹ́ wípé ńlọ̀pọ̀lọpọ̀ ń rò pé ńlá àwẹ̀ wà fún làwọn ti ń ṣàlàyé báwẹ̀ ò ṣe jẹ́ ìnira fún wa yìí Allah subhanahu wa ta'ala ó tún sọ fún wa ọ̀dà láti bí ìjẹta à ń sọ bí Ramadan ṣe jẹ́ ìrọ̀rùn fún wa tí èsè nira àwa mẹ́rìí wa nínú gbogbo nta níbi sọ sallallahu alayhi wa sallam à ń mẹ́rìí wa ní alukur'an ẹ wá já wò pé ọ̀dà ẹ já mú ẹ̀rí gan wa nínú torí pé méjì náà lẹ̀ rí ẹ̀rí tó bá làákàyè mu gàgà téèyàn mú wa gẹ́gẹ́ èèyàn tẹ́rì ń bá lọ papọ̀ mọ́ ẹ̀rí ni ṣùgbọ́n tó bá ti jẹ́ pọ́takò kèé ṣe ẹ̀rí ẹ̀rí gẹ́gẹ́ látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀rí gẹ́gẹ́ látọ̀dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam ẹ̀rí ni ẹ wá já fojú tèèyàn gan wò pé táwẹ̀ bá dé irú ìrọ̀rùn wo gan làwẹ̀ máa bá dé gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ mẹ́jà gbàgbé o pé táwẹ̀ bá ti dé kèé sí nira náà lú o ẹ mẹ́jà gbàgbé o pé táwẹ̀ bá ti dé ìbára ẹni sọ̀rọ̀ pọ̀ ìbára ẹni jíròrò a máa wáyé láàrin ọkọ àtìyàwó tọ́jẹ́ pé ó ti pẹ́ tí wọ́n ti bára wọn jíròrò káyìn táwẹ̀ bá ti dé báyìí ìríbàbà ẹni a máa wà láàrin ọmọ sí baba tó jẹ́ pé mọ́tẹ̀mọ́ mi mọ́lẹ̀ ni baba wọn máa jáde tí ó sì wọlé ní mọ̀dàmọ́ mi kọjá baba tó jẹ́ pé aago mẹ́wàá aago mọ́kànlá ni máa wọlé tẹ́lẹ̀ táwọn ọmọ rẹ̀ ó ti sùn kó tó di pé yóò dé ń gbàwẹ̀ yọ wàlé wá sínú àwọn ọmọ wàá rí ojú baba wọn lójú ọ̀sán gẹ́gẹ́ eléyìí dà bí ọ̀dà ìjíròrò wáyé láàrin ọkọ àtìyàwó kíni ká ṣe kíni ká fi jẹ sàárì kíni ká fi sínú tá a bá tún wá wò nínú àwọn tó jẹ́ pé kò jìnnà sí wa gan bẹ́ẹ̀ bá fẹ́ jálábòsí ni wọ́n sọ pé òun ò rí ramadana gẹ́gẹ́ bí erin ni àjànàkú kọjá mo rí nǹkan fìrí bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀gàn ni àjànàkú ọkọjá ni ó ló rí nǹkan fìrí ramadana tó pé tó bá dé yóò dé tìyìtìyì yóò dé tẹ̀yẹtẹ̀yẹ ni ẹ̀jẹ̀ á wò gẹ́gẹ́ bí àpèjúwe lásìkò ramadan <laughs> gbogbo àwọn ilé ibi tí jàǹbá ti máa ń ṣẹlẹ̀ òdì títì pa lórílẹ̀ ayé ọlọ́run ọba sọ fún anabi sallallahu alaihi wasallam pé òun ó ti àwọn ilé ìjàmbá pa láti sánmà àwọn ilé ìjàmbá gan tún máa wà ní títì pa láyè gbogbo ilé ọtí ó ti di títì pa kò rí ẹni tí ó sọ pé kílẹ̀ ń ṣe ń bẹ̀ ọ̀hún ẹ wá jẹ́ afa nkankan yọ̀ ń bẹ̀ ká sì yan àwọn èèyàn máa wò pé ẹ ajápẹ́ yìí mùsùlùmí lẹ̀ ń mutí nù bẹ́ẹ̀ kọ́ kì í ṣe mùsùlùmí nìkan ní mutí kì í ṣe mùsùlùmí nìkan ní lọlé aṣẹ́wó ṣùgbọ́n ń tà ń sọ ni wípé kódà àwọn tí wọn kì í ṣe mùsùlùmí gan wọn máa wò pé ẹ mẹ́jà wọn mọ́ o mo fi ọlọ́run ọba mo fi búra lápèjúwe mo wà níwájú mọ́ṣáláṣí wa ọmọbìnrin kan wá ń bọ̀ mo sì mọ̀ pé obìnrin yẹn kì í ṣẹlẹ́sìn Islam ó wá ń jẹ nǹkan bọ̀ bó ṣe rí mi lọ́ọ̀kan báyìí ó kàn fi pamọ́ ni ní ti fífi pọ́n oṣù tá a wà nù rẹ̀ lé pé ẹni tí mo fẹ́ kí lọ́ọ̀kan yìí aláwẹ̀ ni kí n má fi nǹkan ìyẹn lójú eléyìí túmọ̀ sí pé pàṣíálè ìgbádùn tọ́lọ́ ńlá lálìjẹ́nà tá a bá wọ pé inú wa ò ní máa bàjẹ́ ó máa ṣẹlẹ̀ sí wa láyé náà sẹ́mi pé irú obìnrin tó yìí tí èsì ẹlẹ́sìn ìsìláàmù yìí kò fẹ́ bà mí nínú jẹ́ kò fẹ́ kí ojú mi ọwọ́ tó ń jẹ nítorí pé ọkàn ọkàn ò léegun tí n bá rí tó ń jẹ bóyá ní tí mo ti jẹrú rẹ̀ pẹ́ ni bóyá ní tó wù mí jẹ ni ọkàn mi ó fà sí nínú rọrùn tí Ramadan máa mú wá ìkanuru ẹ̀ náà ní gbogbo ilé ọtí kódà àwọn tí ń mú wọn máa yọ ọmú ni kò wá ní síjàgídíjàgan kò ní síjàgbọ̀n tá a bá wá wò kí lóore tá a lè sọ wípé ọba ìdílé kọ̀ọ̀kan pa pé kò ní sí zìnà ṣíṣe nú àwẹ̀ ọkùnrin tó fẹ́ lọ bá obìnrin olóbìn ṣe zìnà wọ́n mú ìyàwó ìyàwó kúrò ńlẹ̀ lásìkò yẹn òun náà kúrò ńlẹ̀ nígbà tó yẹ kí ìyàwó àtọmọ rẹ̀ náà mọ gbádùn ẹ̀ kálukú wa fìdí mọ́lé àlè fìdí mọ́lé ọkùnrin fìdí mọ́lé obìnrin fìdí mọ́lé which means pé ọkọ obìnrin tọ̀hún yọ gbádùn rẹ̀ àwọn ìyàwó tẹ́lẹ̀ yìí náà àtàwọn ọmọ rẹ̀ wọ́n gbádùn wọn bí wọ́n bá perí ajá ṣe wọ́n ní perí kòkò tí wọ́n fi ṣe é ni kí ló fa irú ìgbádùn táwọn ọmọ ń gbádùn àwọn òbí wọn yìí kí ló fa ìgbádùn tó rẹ̀ tí ò fi jáde lọ ṣe zìnà yìí àwẹ̀ lọ́fà tọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ ìrọ̀rùn làwẹ̀ mú wá àbí nira ìrọ̀rùn làwẹ̀ mú wá fún gbogbo èèyàn pátápátá lápapọ̀ tá a bá tún wò ó ìfọ̀kànbalẹ̀ máa wà nú àwẹ̀ láti rìn lóru lápèjúwe ọ̀rẹ́ wa kan bẹ ó máa ṣe fìjìláńtẹ́ bóṣù ramadan ṣe wá lé níjọ́ tá a fẹ́ kí asámu mọ́ wá rí mo ní ẹ̀ ọ̀hún àkàgbowó oṣù tọdún yìí ni o torí gbogbo ayé ní ọ̀bọ̀ ọ̀sọ̀dẹ kí ló fà á àtàgò kan àgò méjì àgò làwọn yẹn wulẹ̀ tí máa jì tẹ́ ẹ bá sì lọ wò ó nínú ọ̀rọ̀ tí Yorùbá sọ wípé ìjàmbá sólè òní lè tají bó ti wù kó lè o sọ pé òun lè tó tó bá lè gbúrò èèyàn ti tají kò ní í mọ kókó ti ń bẹ lọ́wọ́ wọn tí ẹlẹ́fisẹ́ náà níjàmbá padà kò ní í mọ kókó ẹni tí ẹlẹ́pẹ̀ tí wọ́n lè rálì ràǹdì òun láti mú òun òun náà máa sá lọ nì ajẹ́ wípé ọkàn wọn wà balẹ̀ nínú ìlú ọkàn oní olè ọ̀wà rírọ̀rùn nípa wípé kò ní gbẹ̀sẹ̀ pò ń lọ jí nǹkan oníǹkan kò ní gbẹ̀sẹ̀ pò ń lọ dẹ́rùbà àwọn èèyàn àwọn onílé náà ó rírọ̀rùn dúkìá àwọn ò ní dínkù kí ló wá mú ìrọ̀rùn yìí wá ebá àwọ̀ ẹni tí gbogbo kálukú wá di pé àsùn lásùn àárún débi pé ẹnìkan òun fẹ́ wá kó wa ní dúkìá kí ló mọ́lẹ̀ wá àwọ̀ ẹni aláàní yuridu llahu bikumul yusra wala yuridu bikumul usra àwẹ̀ tí mo ní ẹ máa gbà o ìrọ̀rùn lọ́ba dé o kì í ṣènira o tá a bá tún wò ó gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwẹ̀ máa ń sílẹ̀ láǹfààní fáwọn èèyàn yóò ṣe àǹfààní lẹ̀ fún gbogbo ọlọ́jà ẹ̀jẹ̀ àwò gbogbo kálukú ọlọ́jà ọ̀dọọdún ni ọlọ́sàn ọ̀dọọdún onímángò ọ̀dọọdún torí pé gbogbo nǹkan yìí ní ọ̀tà wìtìwìtì olóúnjẹ ọ̀tà aláta ọ̀tà ẹlẹ́ja ọ̀tà ẹlẹ́ran ọ̀tà àwọn kan ń bẹ tọ́jà yìí pé wọ́n ta tiwọn láti bẹ̀rẹ̀ àwẹ̀ táwọn ò fi parí ni àwọn bíi eléso àwọn bíi ológì àwọn bíi alákàrà àwọn bíi onímáímáí àwọn bíi onígbàlọ̀ pé oríṣiríṣi àwọn nǹkan tá a máa fi mú kọ tá a fi máa jẹ̀kọ inú wọn máa dùn ìrọ̀rùn dé àbí rọ̀rùn òde ẹni tó yẹ pé káwé ò tó dé àti sanwó ọmọ sùkúù rẹ̀ ó dì níra gbogbo àwọn tá a gbowó sùkúù lọ wọn lásìkò yìí ìrọ̀rùn ló dé torí ìyá tí òrówó ọmọ sùkúù rẹ̀ san ó ti tọ̀ sàn nú àwẹ̀ ìyá tí òrówó ọmọ sùkúù rẹ̀ san ó ti ta mọ́ínmọ́ inú àwẹ̀ ó ti ó mú wá fún baba tí ọ̀fẹ́ rí baba jẹ́ fáwọn ọmọ wọn ó tún mú ìrọ̀rùn wá fún ọmọ tó pé ojú máa ti pé wọ́n máa lè kún skul yóò rówó san lásìkò yìí Ramadan ló mú ìrọ̀rùn yẹn wá tá a bá tún wò ó àwọn kan ọjà wọn tà láàrin tá a bá wò ó àwọn kan ọjà wọn tà nígbẹ́ ìyàwẹ̀ àwọn bíi aláṣọ àwọn bíi oníbàtà táwọn náà bá ń gbọ́wọ́ lọ́wọ́ lásìkò yìí aláwọ̀ máa pèsè fún wa lọ́nà míì torí pé tí Ramadan bá dé yóò mú ìrọ̀rùn dé ni ntọ́ bá sì lè mú ìrọ̀rùn dé kèé ṣe dandan kọjá pé bíi téèyàn fọkàn sí nìkan ni ó ti rí rọ̀rùn èèyàn a máa rí lóríṣiríṣi ọ̀nà ẹ wá jẹ́ ẹ wo tí ramadan bá dé ẹ wo bí àwọn èèyàn ṣe máa ń ní ẹ̀mí pé ẹja fún yàn lóúnjẹ mo fẹ́ oúnjẹ láwọn àsìkò kan táwọn ẹrú ọlọ́run gbé wá fún mi ráìsì tútù ẹ̀wà tútù mo wá ní ẹyin wá o àwọn èèyàn wá wọn tí wọn ṣe mùsùlùmí madam ó ní ẹ̀hà tẹ́ àfún amòdìrú àwẹ̀ ti bá àwẹ̀ ńlẹ̀ eléyìí tó ramadan lọ́wọ́ lọ́wọ́ ẹni táyì fún lóúnjẹ tẹ́lẹ̀ àwa ń fún lóúnjẹ ẹni tí èfún yẹn lóúnjẹ tẹ́lẹ̀ ó wá ń fún yẹn lóúnjẹ aláàní yuridu lọ òbí kùmìlì yusra wàlá yuridu bí kùmìlì usra ìrọ̀rùn lọ́lọ́wọ́n bá fẹ́ fún yín pẹ̀lú àwẹ̀ kìí ṣe nira o gbogbo onú ilé ó dùn gbogbo ayé ó dùn ẹjẹ́ á tún ìrọ̀rùn wo làwẹ̀ tún máa mú wá léètọ́jà yìí pé nírọ̀rùn tó wà visible tí gbogbo kálukú náà lè fojú rí tí gbogbo kálukú náà lè feel kèé máa sí jàgídíjàgàn kèé máa sí jà lásìkò àwẹ̀ kèé máa sí wọn fọ́gi mọ́ra wọn lórí kèé máa sí wọ́n ń góra wọ́n ń gò wọ́n ń sara wọn lọ́bẹ̀ gbogbo nǹkan wọn á postpone ivu wọn ni ẹ filẹ̀ ẹjọ́ dẹ̀yìn àwẹ̀ á dìlì pẹ̀lú ẹ̀ bó ni ọba ṣe wá rí tó bá jẹ́ pé gbogbo oṣù méjèèjì láwọn àwẹ̀ ní ọ̀jẹ̀ á jẹ́ yí pé ivu totally ó máa wà eradicated on the earth ẹ jẹ́ á dúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó ṣe wá ní mùsùlùmí tó ṣe wá ní sọ imin olùgbàwẹ̀ àwa bẹ́ẹ̀ nínú kápálẹ̀ṣe rẹ̀ nínú agbára rẹ̀ àti ìjọkànṣoṣo rẹ̀ kó wa àwẹ̀ náà kó gbà á ní bàdà fún wa kójọ jẹ́ pé a gbà á bá nàbì ṣe sọ pé ká gbà á sallallahu alaihi wasallam kálí bàrí ń tà nàbì láàrin sallallahu alaihi wasallam alájì wa abdulwasi ajani jẹrade tẹsán onígbàwó ètò yìí abẹ àlá nú àánú rẹ̀ kó bá wa bùkún wọn kó bá wa lé wọn kún lóore gbígbàdúrà kọlọ́n bá daṣọ rẹ̀ ró wọn kó balẹ̀ wájú kó máa wọlé lẹ́yìn wọ́n ṣe wá sí yìí nírántí bàbá wọn aláàjì wa àjàníjẹ́ ńládé kálá ọba akẹ́ wọn kó bá gẹ̀ wọ́n kó bá yáfì wọn kó bá sekún sinmi fún wọn kó bá wọn lẹ́rú wọ́n tún ṣe é ní ìsàlékún ṣíṣe àdúrà fún màmá wa àgbà alájà wa riskat jẹnradé ọlọ́run kó bá fún gbogbo ẹ̀mí kọ́lọ́run kó bá fàlàáfíà kún fún wọn kó ṣe àwọn ọmọ wọn ní tutù ojú fún wọn kó má ṣe wọn ní ìbànújẹ́ ọmọ fún wọn kó ṣàánú gbogbo wa náà tá à ń ṣe wá sí àtàwa tá à ń gbọ́ kó ṣàwa náà lẹ́ni tí ó lè máa lékún dáadáa ọlọ́lá haúlẹ̀ wàlá kúwata ìlà bìlà akúlùkọ́ lè hàdá astagfirullah li walakum. ولسائر المسلمين من كل ذنب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين